wá dayé rú. billahi minash shaitani rajimi bismillahir rahmanir rahimi. ẹ jẹ́ pé sallallahu alayhi wa sallam. sallallahu alayhi wa sallam. ilé àfáàwọ̀ àgbàlawọ̀ yìí. bàbá wa tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ wọn almarhum baba wa asheikh aliyu ajagbe makiriyo rahimahullah ọlọ́run bá fèrèjì baba dáadáa. àmín. gbogbo sẹ̀mí ayé baba wa aliyu ajagbe makiriyo tọ́lọ́hún ni wọ́n fi ṣe. ẹlẹ́kùn ẹ̀yin tẹ́ ẹ̀ máa rẹ́rìn kẹrin lẹ́yìn wọ̀nyẹn ẹ̀dá máa fọ́ ọlọ́run bẹ̀yìn bẹ́ẹ̀ bá rí i pé yín dàrú ẹ ti mú gbó ẹlẹ́kùn ẹ̀ kúrò lẹ́yìn wa báyìí àfọlọ́hún bẹ̀yìn bẹ́ẹ̀ bá rí pé ẹ̀ gbádùn tẹ́ ẹ̀ bá ní ọ̀wọ̀ àwọn àfáà tí ń bẹ ní àdúgbò yín ọ̀bá tí ọ̀bá ká yín la ẹ jẹ́ kọ́ wà wà àlejò ọ̀ká yín la àyèjọ́ gbé. bí wọ́n bá ń sọ̀rọ̀ àwọn ẹni ọlọ́run omi a máa jáde lójú àwọn ọmọ tó bá lọ́pọlọ wáàsí títí gbàǹjo sẹ́yìn wọ̀nyí la ṣe wáàsí fún ẹ̀ tó ìpótà bá kú òní èyí tí ó mu ti ń bẹ nù yín èyí tí ó mu gbó ń bẹ nù yín sẹ́yìn wọ̀nyí lẹ́fẹ́ gbọ́dọ̀ ọlọ́run ayé àwọn baba wa jágbe má kiri yó ayé tó dáa ni baba wa gbìyànjú púpọ̀ ẹni bá mọ ìtàn wọn inú ẹni tó mọ gbogbo bí wọ́n ti ṣe mọ̀jẹ́ kan nú ẹ̀ maka mi àkọ́kọ́ láyé ní nineteen eighty two tá a wà ní wàásí lálẹ́ àwọn àyàwó náà ìyá wa rẹ̀ hánà arówó lónìí bá a bá ń purọ́ àwọn ni à ń bẹ ní wàásí alẹ́ bàbá wa jágun mọ́kiri yóò lọ́kọ́ náà wọ́n báyìí pé ẹ dúró Buhari ti ń jáná sí gbogbo à ń gbádùn èyí ẹjọ́ lọ́mọ́gà èmi gàba dáyà tí mo kọ́kọ́ wí ten thousand ten thousand njọ́ náà ní nineteen eighty two ó dà two million tòní. La ilaha illallah. ọlọ́run ní jẹ́yìn bàbá wa jágun kò ní bàjẹ́ láyéláyé. àmín. láyéláyé kò ní bàjẹ́. àmín. kí ni bàbá náà kí ni wọ́n fowó lẹ̀ sí njọ́ náà kálukú wa ń dáwọ́ yìí ńgbà tá tí èdìjọ́ kẹta owó mọ́kà pé ni mo fi lọ mọ́kà àkọ́kọ́ innal akabira. innal akabira. Eh. tahkumuna ala lora. gbogbo ọlọ́lá ayé àwa là ń bẹ lọ́hùn fún yín nínú ilé òfin dẹ́rùbà yín gbogbo inú ilé fa àwọn inú ilé àwọn tẹ́ jogún wọn ni àwọn àfa ní bẹ lọ́hùn fún yín ní òfin dẹ́rùbà yín bẹ. innal akabira. tahkumuna ala lora gbogbo àwọn ọlọ́lá bàbá wọn ọlọ́lá wa ọba ìlú Ìlọrin àfà ẹ ṣeun ọlọ́run tó dàbò. ọba wa lọ́rin yẹn ṣe pé náà àfà làwọn tó bí wọn o àfà ni ọba tòní. àwọn tó bí wọn àwọn tó bí wọn àfà ni wọn hmm. àwọn gan tí wọn wá bí àfà. ayé ló dojú ẹ̀ làbí wọn dèké wọn nígbà náà àfà wàá jòkó kalẹ̀ wọn wá ń retí àwọn sí àmọ́ ọ̀nà. àrètí yín torí nǹkan kan gbogbo ẹ̀yin sí àmọ̀ràn tá a máa retí kí ẹ fẹ́ dé ni torí owó tá a fẹ́ gbà lọ́wọ́ yín fọlọ́hún ni bí ìbáṣe ni ń pẹ́ kẹ́ tó má jáde àmọ́ torí owó tá a fẹ́ gbà lọ́wọ́ yín fọlọ́hún ń gbà tá nìkan àwọn ni lọ́wọ́ lẹ́yìn gómìnà ní sọ fún lánàá nù lánàá lábẹ́kúta kọ́dà ẹni ọlọ́mọ mẹ́rin ẹni ọlọ́gọ́rùn mm. kéwù kan náà wọ́n jọ ń kọ́ wọn máa fún wọn lówó owó kan náà ló sì máa fún gbogbo wọn mm. wàhálà tẹni tí ń kọ́ gọ́rùn ń ṣe lẹni tí ń kọ́ mẹ́rin ń ṣe bí gọ́vùnà kánù ti ń ṣe nù lóye lábọ̀ gọ́vùnà olódébẹ̀ tó sanwó báwa àfa àpè owó tó ní wọn kalẹ̀ kéwù tí mẹ́ ńlọrin ẹ tọ́ka gómìnà ọ̀hún ẹ wá ní nǹkan náà ní ṣe díẹ̀ ọ̀nà wo ni òbí ní ṣe yóò ṣe yóò tún ṣe minala akabira. àfa ìwọlọ́kọ́ lè kéwú tí gómìnà wa dé gómìnà kan débẹ̀ náà gómìnà wa lọ ní gómìnà ah ilé kéwú lẹ̀ ń kọ́ yìí ah ah bóyá ah, ah ah ah táwọn ọmọ tí ń bọ̀ lẹ́yìn wọ́lọ́ ti mọ kéwú ọ̀dà àfọyín five million àrírí àmọ́ àlìmọ́ àmọ́ sanwó oṣù wọn kò sí ẹ̀sìn jáde ẹ̀rín gbogbo ayé ẹ̀rín lu àfa mi ṣe wàhálà kó tó rí mọ́tàlá kọ́ tán àfa mi tó lólówó lẹ́gbẹ̀ẹ́ àfa mi lólówó lẹ́gbẹ̀ẹ́ àfa mi ò ní gbogbo orú àwọn yìí àwọn olólówó kan lẹ́gbẹ̀ẹ́ wá sí wa ọba wọn láàmú dépò kí n pé mo lólówó kan wá sí mi ọba wọn láàmú torí tí ń ṣe wọn lè mi ọsọ ààrẹ nìkan ẹni tẹ́ sí lówó sí ń bẹ ọlọ́run níbẹ̀ ni kébà má ta kú nínú wọlé aleikum ẹni tẹ́ ń bẹ nínú gbà bẹ́ẹ̀ bá ti ṣe fi rí nuwọ́lì aleikum bẹ́ẹ̀ láti fi jọba léyìn lórí wọ́n máa fi tínà yín ẹ̀rí baba gbọ́ pa nísìnyí gbogbo alátùká nìyí ọlọ́run nínú àwọn àjàyà tí wọ́n máa fi dẹ́rù bàyínú ayé àwa ń sọ̀rọ̀ boko haram boko haram ibi inú ayé kan yìí náà ni a flashback twenty years back ẹ máa lò dùnú ẹ máa lò bànújẹ́ ni life is like a book my dear brother some chapters sad. Some chapters happy and some exciting. But if you never turn the page, you will never know what the next chapter holds. My dear brother. But you are Ryan. Life is like a book. You open it, you see what will make you sad. You open another page, you see what will make you laugh. You open another page, you see what will make you shake your head like this. So that is our life. See, àwọn bẹnu ayé ẹrù wa ń bà wá inú ayé kan ilẹ̀ ẹlẹ̀ kan iná la nẹ́bi ta torí ẹjọ́ kó iná rìn. sallallahu alayhi wa sallam. ilẹ̀ ò pé méjì ẹyọ kan tá nẹ́bi rìn làwọn náà rìn. èsì táyé tí wọ́n dá ń títí wọ̀ wá dá mọ́ lónìí. Hmm. àwa tá à ń bẹ́ńbẹ́ lónìí àfàànù wa ńjọ àti ń báyé bọ̀ àgbọ́ pé ti ń bẹ òkè kúrà yìí àgbọ́ pé wọ́n mú àfàà lọ nítorí pé ó géèrè sàmánì tiwa ni wọn lẹ ti ń géèrè nísìnyí torí ẹ fẹ́ lówó ọmọ mi jáde sàádà kò lè ṣe rọ́ọ̀bù kọ ara rẹ̀ mm. wọ́n sàrùn mọ́ lékè wọn sàjáde ọmọ lówó gun jíìpù tá a bá rè ibẹ̀ wá dayé rúdé yìí nítorí owó afẹ́ lówó wọ̀nyí ìlọlọ́run náà fi wá ń bínú sínú ayé ló tún wá máa wọn kan dé nìyí boko haram ṣé gọ́fìmẹ̀ntì yín wọ̀nyí láwọn ọ̀dà boko haram wọn ni ṣé ìjọba tá à ń lò yìí àwọn olóṣèlú yìí ṣé wọ́n láwọn ọ̀dà boko haram àwọn ọ̀gá àwọn top top wọn ṣé wọ́n láwọn ọ̀dà boko haram wọn ọ̀dà àwọn fẹ́ẹ́ bí ń léèrè ńbo ni boko haram ti rí ilos tí wọ́n ń lò tútútútù ló nàmbà ṣé ń jábọ́ láti sánmọ̀ ni look at their weapons ńbọ wọn ti rí ṣé ń jábọ́ láti sánmà ni. ìjọba nàìjíríà ẹ ṣàánú àwa tọ́lọ̀ ń kódà sí yín lọ́wọ́ hmm. ẹ má jẹ́ boko haram ọ̀làlà sí ayé tán ẹ mọ̀ wọ́n ètí wọ́n bá ń fẹ́ ẹ fún wọn àwọn ọlọ́mọ ń bẹ wọn nísà àwọn ọmọ bíi thirteen twelve eleven gbogbo táwọn àmàlẹ́ ọmọ wọn ti fi mọ̀ wọ́n. Allah ọ̀kálẹ̀ méje ni wọ́n súnmọ́ àwọn akílẹ̀ tó ṣù ó lè tí ọba sì gbà nínú àwọn wọ́n sì pa ẹ lọ wo internet ẹ search fún Boko Haram tábà ní Boko ẹ mọ tí ẹ ń wí ni western education ni wọ́n hate ba Boko Haram ẹ má kàwé ni wọ́n wí. ẹ sáàsì fún Boko Haram lórí íńtánẹ́ẹ̀tì yín ẹ kọ́kọ́ wo rally wọn ẹ wo mọ́tò tí wọ́n kó jọ ilos tuntun tuntun ni ló nàmbà sáwọn nàìjíríà ọmọ níbo wọn ti rí mọ́tò níbo mọ́tò gbà dọ́dọ̀ wọn. yá àkì man yara amna fi nàìjíríà. à ń bí ẹ̀yin ọmọ nàìjíríà nàìjíríà ń sunkún ẹ̀rí wá sí abẹ́kúta lánàá àfọ́jú ń sunkún tòun tàìrí náà kí ló dé ìwà àfọ́jú ó sunkún gbogbo ara rẹ ní bọ́ sùn ó ní sunkún torí pé mo lójú ìrìnà. àlà àmọ́ àbùkí. nàìjíríà fọ́lójú nàìjíríà sunkún kò rí náà ẹ̀rí ni àwọn ọmọlọ́mọ ń bẹ lọ́wọ́ wọn wọ́n wá èyí tí ó kí wọ́n bá wọn sùn wọ́n rọra kó change sí islam ó lóun ọgbà ẹ̀sìn tí bá bá wọn ẹ bá tiẹ̀ wọn lẹ́sẹ̀ wọn wọ́n sì gbẹ́ ilẹ̀ ó mú tán báyìí ẹ lọ wo íńtánẹ́ẹ̀tì ń bẹ lórí gíní mo ti gbé kalẹ̀ yìí ó sì mú dé yìí wọ́n ní ó kó sí wọ́n ní ó jáde padà wọ́n wá di ẹsẹ̀ méjèèjì lókun wọ́n yọ bàtẹ́ ẹ̀ sókè mímu ti fọ fún yín wọn lẹ́yìn tẹ̀ bá táàsì fún la ilaha illallah wọ́n wá rí dé ọwọ́ akúyà yín ta ọmọbìnrin ọmọ ọlọ́mọ wọ́n wá bẹ̀rẹ̀ sílẹ̀ lóko báyìí wọ́n títí jama kọ̀sẹ́ntì ó tó bá jẹ́ ni ọlọ́run omi ó bọ́ lójú rẹ kò sí tí ó fi gba òkò dúró eré òun náà nù nígbà wọn lẹ̀ lọ́kàn ojú rẹ̀ sì fọ́. inú nàìjíríà kan yìí náà sí ni ọmọ ọlọ́mọ o ọmọ ọlọ́mọ o. a àmàyà bùkíì. على عيني لأجل عيني bàbá wa kéwkéwé tá a wá gbé sí lónìí ànábì ń ta ké lọ́dọ̀ yín nu ọlọ́run ní wà nábì kọ́dà bí kèfèrí ẹlẹ́bọ bá ń sáré bọ̀ lọ́dọ̀ rẹ tọkànlẹ̀kùn rẹ ìwọ mùsùlùmí ẹlẹ́bọ ọmọ gbélégún ni ọba kẹlẹ́kùn ajiwari takun sànù òun fẹ́ pamẹ́lẹ́ sílẹ̀kùn ọlọ́run ní ẹ̀sìn fún ọlọ́run ní sèfù ẹ̀ tòun ti bó ti bó ti gbàálẹ̀ nìna ìwà nẹ́bì ọ̀ gbọ́dọ̀ mú kankan kan pé àfi kó ṣe ìsìlámù hmm. gbàálẹ̀ dé mo fi ọ́ sí gàrí tíra gbàálẹ̀ àmọ́ tó mọ̀ bá sọ mọ̀ bá ṣe fàájì pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́run ọba wèmí ọlọ́run ayé tọ́ba wèmí ọlọ́run àsìmọ́ yìí wọ́n bá ti bá wa ń kọ́dà pé wà láyìn ilé gbà ọ́ sílé torílégún ni ọ́ nǹkan mi ti ń débẹ̀. àwọn tí wọ́n ń pa àwọn ọmọ ọlọ́mọ káàkiri tí ń kọ́ àwọn ọmọ ọlọ́mọ káàkiri yìí ẹ má bà ìsìláàmù jẹ́ wọ́n èé ṣe mùsùlùmí wọ́n èé sì ṣe kírísítẹ́nì wọ́n jù bọ́ǹbù sí mọ́sálásí wọ́n jù sí ṣọ́ọ̀ṣì wọ́n jù sí ilé níbi èmi ti gbánu a ti lọ jímọ̀ nísìnyí èmi àwọlé mo ti rí mọ̀mọ́ bàṣírù mo ti rí rí ó ti sú mi ẹ pé mo fẹ́ wo túbà ni àmì náà ń ṣe èmi ò ti wọlé lọ nínú ilé mọ́ nísìnyí lẹ́nu ọ̀nà géètì ni wọ́n à ń bá gbọ́ tí mọ̀tò wá ṣe yìím lásán ń pèrè ńlẹ̀ pé ọlọ́run ọlọ́run fèrèjì mi wọ́n náà rí ti ń ṣẹlẹ̀ ní sì tún tó èrè fi kalẹ̀ padà ah! ọlọ́run ó sì gbàrún yọ gbàrún. Ewa wá ṣe tí nàìjíríà wá di tó dà yìí à ń kígbe ànábì à ń kígbe ọlọ́run gbogbo àwọn àfáà la fi bẹ lọ́hùn tán èé ṣe tí nàìjíríà ò ní sinmi níjẹta àbíjẹrin wọn da gbogbo àwọn ọmọ wa wálé nìkan bí aago méjìlá àwọn ọmọ iléèwé àwọn ọmọ nọ́sírì kí ló tún dé wọ́n ní ah dáàdi ẹ̀dá kan sígẹ́jì o wọ́n ní gbogbo aká máa lọlé wọ́n ní àwọn ẹ̀ Boko Haram tún ń bọ̀ o mọ́lọ́lọ́ wọn ò ní dé lọ́rin. ọmọ lọ́rin ẹ̀ sì sami àmín. mo ní wọn ò ní dé lọrin àdúrà tá anabi ibrahim ṣe sí maka níjọ́ tó dé maka tó gbé hajara débẹ̀ onírọ̀bì ja'ala hasal balada amina. rọ̀bì ja'ala ah, ah, hasal balada amina. anabi ibrahim oníwọ̀ ọlọ́run rọ̀bì ọlọ́run ọba mi ij'al ṣe azal balada ìlú tí mo wà nù ẹ yìí ní kí ni rí. amina. Ah, ṣe nílùú fọkànbalẹ̀ ntí sehu kamalu diini habibullah alaarifu billah. radiyallahu ta'ala an. ntí sehana adam abdallah alalori radi allahu ta'ala an. rahmatulahi alayhim. baba wa taajuli muumini baba lagbaji. aba wa jabajẹ baba wa gbarigi doma. gbogbo wọn tí wọn baba wa labi oníkíjìpá lọmọdá. àbátó bí àwọn wa abdullahi abdullahi gbogbo àdúrà wọn tí wọ́n tọrọ sí lọrin bàbá wa arọ́wọ́ àti sehu tájúlẹ̀ àdábì tó bí àáfàá mi oníwàásí àgbáyé. àdúrà táwọn wọn ni tọrọ àmì nana wọn tọrọ sí lọrin. Rabbi ja'al hadha al amina. mo ní wọn kan dà wálé ni ọlọ́wọ́n ni yá irú yín ń lọrin èyí táwọn afa tọrọ táwọn Ibrahima tọrọ làwọn ẹni ọlọ́wọ́n ni tọrọ sí lọrin. Mm títọrọ ẹ̀ tí wọ́n sì tọrọ ẹ̀ ọlọ́run ọ̀ka kú. insha allah. ẹnu firi firi fírí tá a rí gbogbo tá a rí ńlọrin là á ti ń rí. ńlọrin jọ wọn àná bẹ́ẹ̀ ń bá ń lọ yín ẹ̀ mọ̀ lọ yín ni kò sẹ́ni tí ó pe àìfáwa náà ń bẹ á rí jẹ. ìwà wa ìrìn wa ọkùnrin ń ṣe sìnà obìnrin ń ṣe gbogbo wa la rí inú ẹ̀ àfa ń ṣe sìnà ọmọ kéwú wọn ò gbẹ́yìn òun ni gbogbo tá a wá rí yìí ntaari ti wá de? ẹ bá dé round about ọjà nísìn ọ̀rọ̀ tí ó sì da ọlọ́mọ ti jẹ́ yòó sí àgbà kó àwa máa ṣẹ́wó wọn lọ́wọ́ ni ah, àwọn Musa àbáàtọ̀ da ẹ máa kọ yé wọn wà dámọ́tò mi dùn ẹ kọjá ẹ kọjá ẹ kọjá bó ń dákun já jẹ ń bẹ bọ́ ọ bá rówó mọ́mọ́ gbọ́ kìlọ̀ kéè òkè tó ṣe tá ni ní gbogbo ọ̀rọ̀ tí ọ̀dà níbẹ̀ lẹ́nu wọn. àwọn ogún ọdún sẹ́yìn àrírú ẹ lọrin ẹ dẹ́kun ẹ wọ́n máa rọrin àìlùtí tẹ́lẹ̀ ẹ ráwọn máa rọrin ọkùnrin wọn ti ń lùtí ẹ wà dánwò ọlọ́run nínú ìlú lọrin àwọn àfa kan ti bẹ lọ́hùn bàbá wa lè yé kéétì lọ́dọ̀ wa ń bẹ̀ láti wọnú lé sara àti yasin lé saraki ọlọ́run kọ́ kẹ́ saraki. àmín. bàbá yẹn ní ìwọ bí bá ti ń di pé ayé òdì ń tá a rí ń tá a ní tí ìwọ ó fi máa bínú káwa kú ò sì gba ojú lára wa mọ̀jẹ̀ àárí bọ́ bá ti rí pé ètí tó táìmù tó kà wá kú o mọ̀jẹ̀ àárí nà mọ́ gbogbo ẹ̀rọ ọlọ́run ṣe ń bàbá wa léyé kejì ọlọ́run sì gbà ń tọ́tọ̀rọ̀ èmi rẹ níta lè tọrọ pé wọ́n ọlọ́run èyí ti ń ṣe bẹ́ẹ̀ bá róbìnrin tó ju àyàlẹ̀ nínú yóò dùn ní pé aaa ọlọ́run ní àtẹ̀ṣe yìí ni ò ní jẹ́ rówó ní. rọ́bì jàlá balbalada amina. níta bàbá yẹn tọrọ sínú ìlú wa òun là ń lò lọ́dọ̀ ní àwọn tí ń bọ̀ lẹ́yìn ní kọ́lọ̀ níjọ́ wa lóun tó tún dájú tiwa yìí lọ. ẹ̀rù wa ń bà yẹn lọ rí bàbá kéwékéwé ọ̀rọ̀ nẹ́bì tẹ́ni á wá sọ ní ti ń dùn yàn ẹni ọ̀rọ̀ bá ń dùn yẹn fọ̀rọ̀ lọ wa bọ́ọ̀bà ẹ lọ ẹ lọ wo yànyàn ẹ̀yin tẹ tẹ ẹ bá ní ẹ nígbà tó ní kí wọ́n rìkọ́dù ẹ̀ sẹ́ni fóònù yín ẹ wo ẹ̀dá èèyàn bó ti já bí ẹ bí ìgbà tá a kun ẹran léyà kalẹ̀. Hmm. Allah. ètò wa ń sẹ̀ ẹ́ fi ẹni tí bọ́ǹbù dáhùn níbi tó ń wà ètò wa ń sẹ̀ ẹ́ fi ẹ̀dá èèyàn ìtàn já sọnù báyìí erí já sọnù. ọkùnrin kan pé yéé ìyàwó mi o ẹ bá ń gbé ta bá ń gbé ìrẹ́rí ẹ̀ mọ́ àsọ̀tọ̀ wọ́ ni ń sẹ́ ń sunkún bí màálà ti dájú tó màálà sì ń sunkún. bọ́lá tún wá mà tún wọ́n bọ́lá tún mà tán tún bọ̀ báyìí. ẹ̀yin tẹ́ ẹ kírun ẹ máa kírun àpẹ́tà fi ń kú mọ́ ẹ̀mí wọ́n ògùn mọ́. gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá jẹ àwẹ̀ ẹ̀yin tẹ́ ẹ̀yin obìnrin wa ẹ̀yin ìyàwó wa tẹ́ ẹ máa jẹ àwẹ̀ tẹ́ ẹ san ọlọ́run fẹ́ ṣàánú yín ló fi rán àwa kan ká máa rán yín létí irú ẹ̀ ẹ máa san àwẹ̀ yín o àwọn àyà kan ni wọ́n jòkó yìí bóyá ọdún kan lómi fi ń gbàwẹ̀ láwọn àyà tẹ́ ń wò yìí obìnrin bíi tiyín náà sì ni wọ́n ẹ̀yin tẹ́ ẹ jẹ́ gbèsè àwẹ̀ tẹ́ ẹ tí ì san omi tó ń bọ̀ yìí ìsìn rẹ̀ lura wọn òun sì ń pé bóyá o ṣe bí fàájì ni ó dinu sàárè kó tó mọ̀ pé ọlọ́run jí ọlọ́run bàbá gbé ọ débẹ̀ tán tá a pẹ̀yìn dà baba wa imamu elewu ọlọ́run bá wa kẹ́ bá wa amiina ọlọ́run bá wa imamu elewu. alahuma amiin. olú aláwo méjìlá ake a kéka fún baba tá a wá dé yìí a fún imamu elewu a torí si Ake ké fún wàásù àgbáyé na. rahmanulah. àmọ́ odi mẹ́ta bi baba wa imamu elewu nínú súra tiwọn tí n bá ń ṣe wáàsí tẹ̀ ha tọ́ba wa gbó ẹ̀rín lẹ́yìn yóò wá wẹ̀ yanni. alọ́jọ́ bí eré ni kèé seré ọjọ́ bí ẹ̀rí ni kèé sẹ̀rín ó jọ bí ni kì í ṣeré ó jọ bí ẹ̀rí ni kèsè ni. wàwẹ̀ tó jẹ ǹjọ́ sánmọ́ ọlọ́run sì ní ìbùn yín mo bùn yín ní irun bẹ́ẹ̀ ń bá ń ṣe hélà lọ́wọ́ which is menstruation bẹ́ẹ̀ ń bá ń ṣe lọ́wọ́ mo bùn yín ní irun irun tẹ́ ẹ bá kí mo bùn yín ẹ má sàn èyí ṣe tí mo fi bùn yín léyìn torí ojoojúmọ́ lẹ̀ ń kírun àmọ́ ìbùn yín láwẹ̀ once in a year ńlẹ̀ ń gbàwẹ̀ ramadana ìbùn yẹn san ni gbèsè ni èyí tí ọ̀sán nu yóò jẹ ìyà àgbákò lọ́dún èmi ọlọ́run wọ́n ń ju ọ̀run sàárè ìtàn ọ̀sà àgbákò ó ṣeun jàre Buhari kọ́ ló bẹ́ẹ̀ ọlọ́run ni ọlọ́run jọ da fún ọmọbìnrin tó sọ̀rọ̀ ni. àmín. ẹlòmíràn dá nǹkan kan mọ́ ọ jẹ àgbákò ìyanu sàárè ọlọ́run ló wí bẹ́ẹ̀. anabi wo ẹwà anabi ó ṣe wàhálà ọgbà gbogbo ẹwà bá wa ọlọ́wọ́ ni ayọ̀ ladina amanu. ìyá ayọ̀ ladina amanu. máa bọ̀. اذكروا الله ذكرا كثيرا وسبحه بقرة واصيلا هو الذي يصلي عليكم وملائكته ليخرجكم من الظلمات إلى النور وكان بالمؤمنين رحيما ẹ̀yin tẹ́ ẹ pè wá lónìí pàtàkì jùlọ àfa tó ka makala. adamallahu hayatakum. ní kájú pa yín. àmín. irú wa kéré sí kádé bí wàá sí kankan máa ka makala fún wa a kéré pọ̀ ẹnu pé bàtà àfa mi tí mo kó kó kó kó ọlọ́run fi taru yìí ni fún wa a kéré púpọ̀ sí kí wọ́n máa ka makala ń lu ruwájú ruwa yìí gbàtírò baba wa alifa nbẹ́lẹ̀. bàmàlàwò hayatakum. gbogbo ẹni tẹ́bá lóhùn òun jẹ́ mùsùlùmí bí irun rí ọba pé táwẹ̀ rí ọba pé anta káfíìr kẹfẹ́rí ni ọ́ ọkàn jókòó mùsùlùmí ni ẹkún rẹ wàhálà rẹ fìtínà rẹ àdánwò rẹ olùjọ́ tá a bá di ọba yìí tá a bu yẹpẹ̀ sí náà dà níjọ́ náà lọ́bẹ̀rẹ̀ àgbà kò tiẹ̀ torí pé àwọn màláyíkà ti ń bọ̀ tawàlà náà baada dafuni. a dáadáa fún ni. sókòtò gbé fọmọ kéwù rẹ. ìzá tawàlà náà sùn bá a dáadáa fún ni. ẹ máa gbọ́ o. rúdàtì iléyìí rúhùn lìbàdàn. tọ́. Wàjà awùlẹ̀mú kẹrù ànàkírò. Àgbà kò tí kálukú ó ṣe nù. Wàsífùhùn máa bẹ́ẹ̀ náà lè ṣe hìrọ̀ ẹ dákun ẹ̀yin tẹ́ ẹ rẹ́rìn ẹ fara balẹ̀ ná. fàyẹ ni hara nìyí. obìnrin mi mọ̀rọ̀ lọ́rọ̀. fàyùkì dá wà bá dàmà yẹkì dùn ẹsẹ̀ àlá nìyí. táwọn kan jí gbogbo tó ní tó lè sọ̀rọ̀ mọ́. wàdí ni sẹ́líbà. tọkọ rẹ ti ń fojú wẹlú mi tí ó bá sùn. wà á nàbí yìí kẹ́hìn ojú ibà. lùkàrẹ́rù sọ àlù lẹ́la ànámi. فيما رأوا فيه سبعة أيام وقيل بل يهتن سبع مؤمن وأربع دون فاك يفتن إذا تولى الناس بعد الدفن bàbá ti gbókùnù sàárè tán tí kálukú sì yí ẹ̀yìn padà tá à ń dárò lọ pé ha okùn náà ní làhàkùbà ọ̀dọ́kẹ́ náà ní àwọn ọmọ rẹ̀ kọ́ yìí wọn aláwọn ọmọ ẹ̀ náà nù èyí tó bí kán inú ni lahakubar bàbá yìí làtọ́ bẹ́ẹ̀. rodat ilayhi ruhun lil badani. àwọn ọlọ́run a sì dá ẹ̀mí ẹ̀ padà sí la ṣé ẹ ti junu sàárè náà a fẹ̀mí ẹ̀ sí la padà bàbá wa kéwékéwé níta kí lọ́dọ̀ yín nù a fẹ̀mí ẹ̀ sí la padà a tún dá ẹ̀mí rẹ̀ padà fún ọ ńgbà wa bá sin ọ́ tọ́ta padà ni a dẹ́mi rẹ̀ padà sí ọ la. wàjà awùlímù kẹrù ànàkírò. Alejo tí gbogbo wọn gbàrún ni eh, èmi ẹ gbàlejò ẹ eh, mọ bẹ̀rù ayé púpọ̀ eh, èmi ẹ jàlejò ọwọnu lémi ọ gbàlejò túláàsì wàjà àwùkìnrin. wàjà awùlímù kẹrù ànàkírò. àwọn méjèèjì wọn bọ̀ lálejò nu sàárè rẹ̀ wọn ni òde. wàsífùn máa bẹ̀yìn dálí wàrà ẹ wọn bá dé àní nu tíra mi. wọ́n tán bá jágbe mọ́ yẹn báyìí yóò sì ṣe déédéé ìgbà tí àràbà láhàbì gbáà ọ gbọ́dọ̀ ariwo bẹ́ẹ̀ rí. kàláhàbì náírì. ohun wọn yóò sì yọ kàn ọ́ la yẹn bá ké mọ́ báyìí bí ìgbà tí iná jó gbígbóná ohun wọn kàn ọ́ la. aswadani fi jazadihima. ẹ̀rí nǹkan báyìí ẹ̀rí pé iná dákẹ́ jẹ́ ìwọ́tẹ̀ ìbá kírun wàláhì ọ̀ wáyé rẹ̀ ayé jákujàku lọ wá àtúnkírun tán àṣàtáyà èyí tẹ́ tọrọ fún yàrá pọ́lọ́ ń jẹ́ yàrá ó jẹun rẹ èyí tẹ́ tọrọ fún bàbá rẹ pọ́lọ́ ń jẹ́ bàbá rẹ ó rèrè rẹ jẹ ọmọ kéńgbà náà dákun ọlọ́run mọ́sàjẹ́ Ronaldo síkọ̀ lónìí eléré ibú ọmọ. wàjà awolemu karu anakiru. ọ̀sán okirun tán wá sálámà sálámà aleykum aramatulah èyí tó gbé bàbá mi tọwọ́ rí ọlọ́run ìyá mi tọwọ́ rí ọlọ́run jẹun A ń lọ wúran ni wọ́n sàjẹ́rù nàdù sọ̀ lónìí ọlọ́ni bó ti ni kò ní yé ọ. ìzá tawàlà nasu bá dàda fún ni ilé yìí rú ọ̀hún àwọn tó bàbá rẹ àwọn tó ṣe ìyá rẹ àwọn tó bí wọn kí tó bí wọn sáyé ti wọn wọn bá dà nù bá pa ọ́ wàsífúnhùnmá bẹ̀yìnà wẹ̀rẹ̀ ṣèhìrán. ọlọ́mọ ọ̀fọ̀ ọmọ ọlẹ̀ ọmọ màá gbé ìyá mi o ọmọ màá gbé bàbá mi o wọ́n lé àwọn ọmọ jáde níbi dúkìá ya wọn ẹ jáde ẹ máa lọ sunkún ẹ máa lọ gbogbo ẹ máa lọ ẹ máa lọ káàná ẹ máa lọ káàná wọ́n sì mọ jí nǹkan ya wọn mú wọ́n sì mọ ibi kó góòlù sí wọ́n ti mọ̀ wọ́n sì kó gbogbo góòlù òun bẹ́ẹ̀ nù sàárè ta ti jù bẹ́ẹ̀. wọ̀nyẹ́sẹ̀ alẹ́ nìyí. fọ́ọ̀mù àwa bíi òkú léèrè níbi àjọ kíni. wàyó kí dání. wàyó kí dání. wọ́n sì gbé jòkó lẹ̀ fìdí ẹ̀ lélẹ̀. wà bá dàmà yẹkúdú yẹsẹ̀ aláníhì. lẹ́yìn ìgbà wọn bá fìdí òkú lélẹ̀ tán yẹsẹ̀ aláníhì bàbá wa kéwékéwé wọ́n wá gbé question de. ọ̀rọ̀ bíi. òde anímọ̀ òde. ọ̀rọ̀ bíi. ọlọ́ọ̀bọ̀ anímọ̀ bọ̀. ọ̀rọ̀ bíi èrè wo ló mú dé a ní òṣèré. àrọ́bì. àwọn òde tẹ́ ẹ máa lọ tó ọmọ kunjú tó kun gbogbo ẹ̀ àwọn ọ̀tẹ̀lẹ̀ ọwá lónìí a ní ń bo ni. wàdí ni ìṣẹ̀lẹ̀ ibà. àròbì wọ́n mọ̀ wá bí ẹ̀dá léèrè nípa ọlọ́run ọba rẹ̀ ìwọ obìnrin tó ọba wọn ṣàṣà látù ọ̀rọ̀ ayé wa. àròbì. ìwọ tó ń bẹ́nu létọ̀ ọba wọn ṣàṣà látù ọba wọn jòkó ti ọba kankan ayé asán lọ wá. àròbì. o òòrí bá wọn lọ nasibati wọn lọ ọdọ ya wa gba rahana ti ń ba ìdáyé wọn è lálà pé wọn ó ṣe nasifati tíyàwó rẹ hànà ti ń bá sàlátù bọ àwọn tó mọ kéwú kéwú àwọn obìnrin ńlọrin lónìí ilé kéwú sẹ́ńtà ìgboro ni wọ́n ti wáyé irú ìyàtọ̀ mọ́ wá nísìnyí ìyàtọ̀ bẹ̀rẹ̀ wá ń ẹ bá gbé dàlẹ́ ìyá òun lè kéde àlelu láì gbé lọ́wọ́ nísìnyí kápọ̀ ọkùnrin kẹ́kọ́ wá gé dàlelu nísìnyí dèdè ní mi wà ní kìí so ló ń tẹ ọ̀gbọ́ wèrè kìí so ló ń tẹ kò ní rídà láyé ke kì í so ló ń tẹ̀ ẹ̀rí bẹ́ẹ̀ náà ti dákẹ́ jẹun ní kẹ́kẹ́ ti pamá ti hùrẹ́ nínú sàrínù. wọ́yọ̀ sálẹ̀ ni èyí wọ́n máa wá bí wọ́n máa bí mí léèrè bí wọ́n ti bí ọ léèrè. wàyí pín dání. àní wọn fi dí òkú lélẹ̀. wà bá dàmà yẹ kí ó dùn yàtọ̀. lẹ́yìn ìgbà wọn bá fi òkú lélẹ̀. wà bá dàmà yẹ sálẹ̀ ọ̀dẹ̀ wọ́n máa wá bí léèrè. ọ̀rọ̀ bìí rabbihi òde ta lọ́wọ́ ọba rẹ rí la ilaha illallah. an rabbihi. òpó jòkó kò ní rí ẹnìkan àmọ̀sàgbà kò kù gbogbo wa. an wọ́n mọ̀ wá bí ta lọ́wọ́ ọba rẹ. wàdí bìí. eléyìí ibú mi òṣèlú ti yí ayé ẹ̀ po. an rabbihi tí wọ́n wí ta lọ́wọ́ ọba rẹ rí ha pírípì ni ọlọ́wà ní ẹ̀gún ló dó pa. ọ̀rọ̀bì wàdí ní ìṣẹ̀líbà. ẹlòmíì òṣèlú ti ba ayé ẹ̀jẹ̀ kọ̀ọ̀nà ti ọlọ́run mítìnì ní sáà twenty four seven ọjọ́ ayé ẹ̀ mítìnì mítìnì mítìnì kọ̀yẹ́ ò rí kọ́ pé subhanallah kọ̀yẹ́ ò rí kọ́ pé sallallahu alayhi wa sallam àní leader senior honorable wọ́n máa béèrè ẹlòmíì ha àròbèyí táwọn ọba rẹ rí yóò pé apc ni ọlọ́wọ́n àní ẹ̀múdà wà ìmọ̀láyíkà ẹ̀dùnbù ẹ̀. àròbèyí wàdí ní sẹ́líbà. wọ́n máa bí okun lóore nusare àkùn onírèsì bọ̀ ọlọ́mọ fìyà sínú àwọn tí ò ní rèsì bọ̀. àmín. èsì nusare lágbára púpọ̀ ọlọ́mọ fìyà sínú àwọn tí ò dáhùn. àmín. ló ti lè pàdé ọlọ́run àfi kó kírun irun nìkan wá kọ́ yá níyàn rí ọ da àníyàn nábì da la àfìgbà gbẹ́dọ̀ ni. níbi à ń lọ́nu ànábì da alẹ́ da la àfìgbà gbẹ́dọ̀ ni lọ́jà ànábì náà da rẹ̀ lójú lórí ta wasalu bi jahi fa inna jahiya inda Allahi a'zam. ta ló wí bẹ́ẹ̀ náà àtàjọ́ kò yìí ẹ fi mi bẹ̀rẹ̀ o kún ọmọ romi lọ ní ká máa ń dákọ̀ àwọn àfa wọn á fi rú mi gbọ́lọ́hún tọ̀ kò sí wọlá ṣé buhari ọlọ́run pé à èyí tẹ̀tẹ̀ wá dákọ̀ ọ̀hún gan ọgọ́rùn ọdún méjì mo tún fi kún sómi. ta ni nínú wa tí wọ́n bẹ̀ lọ́hún tí ó gbà mr money ta ló yìí aṣáájú wo ni wọ́n fi bẹ̀ lọ́hún nísìn nínú àwọn aṣáájú wa ẹ̀yin òṣèlú wa àwọn òṣèlú ta náà máa fi wọ́n bẹ̀ lọ́hún wọn lọ́hún wọlá sàdáwọ́nà wọlá tàfábàlẹ́ wa àmọ̀lẹ́fẹ̀yìn tiwa yìí ṣàdúrà ẹ̀ ń tẹ́ ń lọ kọ́lé epo fóbìn tí a sì ń jí àwọn fámìlì yìí ẹ̀yin tẹ́ ẹ ra mọ́tò bíi mọ́tò thirty million fóbìnrin àtàn bíbí bàbá yín ìyá sì ń jẹun sẹ́yìn wọ̀nyí láyé ẹ̀yin aṣáájú wa yín lábẹ́ ọ̀hún bẹ́ẹ̀ bá bá àwọn mọ́mú wa wọn ò jọ àwa. ìjọ jimá ẹ̀yin wo ni ọ̀nàrẹ́bù tẹ̀ ń lọ wá sáfù wájú wájú ọ̀nàrẹ́bù òsì wo ni tẹ̀ ń wá lọ sáfù wájú ẹ bàbá yìí pa àbá ìmọ̀mù jọrú wa yìí ni sáfù ṣé wọ́n sì pè wọ́n sì ká mọ̀ tán náà déédéé gbà tẹ́ ẹ mọ fìlà dé tẹ́ tó sábà wọn pé yes komisanna fọ bọ́sẹ̀ yìí yìí sá bọ́sẹ̀ yìí ọ̀nàrẹ́bù bọ́sẹ̀ yìí abala bó ti kí wọ́n tó nù àmọ́ torí kí rí àwọn tí màá tó sáàbù wọn ò lè tó bẹ́ẹ̀ torí kí rí torí òmójú ọmọ òkú ọ̀run rọ̀ tí wọ́n ń gbé wá ka yín mọ́lé ẹ sì gbàgbé pé Ọlọ́run ó béèrè lọ́wọ́ yín tọ́lọ́ ti parí alukurani o ní thumma thumma ja'alnakum khala'ifa fil ardi min ba'dihim linansura ẹ̀yin torí kayfa ta'malu. thumma ja'alnakum khala'ifa fil ardi min ba'dihim. a yà wọn aṣáájú wa. linansura kayfa ta'maluna. èmi máa sọ báwọn kan mọ́ ni ẹ má máa kọ̀ǹpì àwọn wáàsí pẹ̀lú wáàsí wọn kí wàláyé àfa kìíní bá ń ṣe wáàsí tẹ̀ yóò sì máa ṣe jẹ́ẹ́jẹ́ òun tí díẹ̀ nu ọlọ́run sì dakaluku ọ̀tọ̀ọ̀tọ̀ ni ànábì tí wọ́n kálé yàn gẹ́gẹ́ tí ń pè ọlọ́run fọ̀nà mọ̀ wọ́n ibà ànábì ni nuhu tó sì ni a okòrò lẹ́mí hùn rabbi la tazar ala al-ardi min al-kafirina dayyara ànábì ni ẹ má bàa bá kan gbé kan gbé wàlá wà sí tí wọn máa gbóná àmọ́ tàfà kìíní jẹjẹ bọlọ ti sòun jẹjẹ nù ni bó ti ṣe mí ni. fún màá jà lè náà kún nothing can change me this is my system kò sí ní tó lè change me. Mm -mm bẹ́ẹ̀ hmm. ti jíṣẹ́ mi ti ń gé kúni jẹ yìí báwọn kan bá tutù káwọn kan gbóná ni òun láfi lẹ́yìn ayé tì àgbọ̀dọ̀ rí bákan náà kọ́dà táyé kẹ́yìndé ìwà wọn ò ní jọra wọn wọ́n lè jọra wọn wọ́n lè jọra wọn ní fọ́tò àtàwọ̀ àmọ́ ní ìwà yóò kú bìkan bá a ti wá lu ayé nu ni ọlọ́jẹ̀ anabi. kọ́lá bàdùn ulama yìí. apá kan nù àwọn onímọ̀ àwọn àfa àná sọ báyìí رأيت في الكتاب شرف المصطفى anabi níjà mustapha àti sallallahu alayhi wa sallam. sallallahu alayhi wa sallam. kọ́mọ ku ẹnìkan yà ń tí o sọ pé sallallahu alayhi wa sallam. sallallahu alayhi wa sallam. ẹ jẹ́ kẹ́lẹ̀ kẹta wájú méjèèjì yòókù lọ. sallallahu alayhi wa sallam. ó ní mo rí nínú tírà. sharafali mustapha iyì iyì ẹni tọ́lọ́hún sàlẹ̀ sà òun là ní Muhammad onímọ̀ọ́rí nù tira. anna tubala awali. ọba tubayi àkọ́kọ́ ọba wọn. Kha, e. kharaja min biladi. ọba tubayi ó jáde nùlù wọn yanzuru fi dunya. ó ní mo fẹ́ rin ayé lọ mo fẹ́ wo ayé lọ mo fẹ́ wo kí ìṣẹ̀lẹ̀ nínú ayé òun tùbẹ́. bí askari kàṣírí ẹ̀. kọ̀ wá jáde lásán ọkà wọn lọ́pọ̀ ẹ̀ lẹ́yìn tí wọ́n pọ̀ báwọn tiwa náà ti ń kọ́ lọ́pàá lẹ́yìn lónìí. ومعه جماعة من الحكماء. lẹ́yìn àwọn ọlọ́pàá tó kó sẹ́yìn tí wọ́n ń sọ ó tún wá káwọn èèyàn kan láwọn jama àwọn jẹ́ alihukama àwọn tẹ́lẹ̀ wọ́n pé àwọn ọlọ́pọlọ alihukama àwọn ọ̀jọ̀gbọ́n èèyàn tí wọ́n mọ kíni ṣẹlẹ̀ ó kó wọn lẹ́yìn. falama kọ́dámà makata. a nígbà wọn kọjú sí maka tí wọ́n dé maka. àròdọ̀ anihu ahaluwa. àwọn ará maka wọn wẹ́lkọ́mù tó báyìí dáadáa wọ́n yẹ̀yìn padà sí wọ́n wo bíntín báyìí. fàgàdọ́bà lè hẹ́. inú wa bí tùbáyì tùbáyì bínú sí wọn. wà á zàmà àlàhàdàmì kábà. a ọwọ́ awo ìwò tí wọ́n wo òun pé òun tùbáyì àti gbogbo ọlá tóun kó lẹ́yìn yìí lẹ́fojú wo ń wẹ́wò báyìí lẹ́ wẹ́lkọ́mù ọwọ́ apinnu pé ilé tẹ́ gbójúlé yìí òun ni kábà òun wo wàkọ́tàlá rìjàálì. ń bò wí báwọn tán ń wá ń pa àwọn ọkùnrin wọn. wà á kàdà àmúwàálà. gbogbo owó wọn yìí sì ń gbà. wà ní sáà. àwọn ìyàwó wọn wọn ra búùsù wọn ẹnìkan ò sì gbọ́dọ̀ fọ́hùn. fàlámà já lẹ́yìn o rí i pé ayé nìyí náà. bẹ́ẹ̀ ni bàbá. bẹ́ẹ̀ni tí o tó yẹn bá gbàyàwó èèyàn ah. lẹ́yìn máa pé màá sọ ẹ wàá sún ẹ wọn màá bẹ́ẹ̀ fà àwọn tó bá jùyàn lọ àfa tó bá ní ẹni ìní bó bá ní èyàn ó kú lónìí èyàn ó kú o ọkọ ò ní lérí mọ́ mo yọ̀dẹ̀ fún yín sá wọ́n làwọn yọ̀dẹ̀ fẹ́ mo yọ̀dẹ̀ fún yín torí kò fẹ́ kú gẹ́gẹ́ bẹ́ẹ̀ nírú àwọn tùbá yìí wọ́n sì ń gba àwọn ìyàwó wọn jọ náà. falama jà lẹ́yìn ìlú. ìgbà tó di lóru kharaja min udhnayn. Hmm, ọlọ́run dé ọba alágbára tubais ó lérí gbogbo tí ó ṣe tán ẹ hàn wọ́n lè mọ̀ kharaja wíńd tó wí ká. falamma ja laylu kharaja min udhni. ìwọ́n gbọ́. kharaja min. ọlọ́jẹ̀ ńgbà tó di lóru ọba tubai ó ti lérí. ipò wọn wo wọn wo wọn wo kaba ń wá ń gbàyàwó wọn ń pa àwọn ọkùnrin wọn ń gba owó wọn nígbà tó di lóru ọlọ́run gbé bí tí ṣe dé. kàrájà mini hudni. nǹkan bá dé etí rẹ̀ méjèèjì omi ń jáde ń bẹ̀. wà á ń fi. ọba àtùbáyì imú ẹ̀ omi ń jáde ń bẹ̀. wà á ń ní. ọba àtùbáyì ojú ẹ̀ omi ń jáde mbẹ. wà fà mí. ẹnu rẹ̀ ń dá mi. máa ń kárí ìhùlà. omi tí wọ́n ń jáde tá a wí tí ń jáde lójú tí ń jáde nímú tí ń jáde létí tí ń jáde lẹ́nu omi kan ni òun rè ọ̀dà. fàṣà alàlẹ́ hùkàmáhù àǹdálíkà. ìwọ tó o máa gbé gbogbo nǹkan lórí ìbàjẹ́ máa mọ̀ pátì bọ̀ tán rè o lè dà. Allah. ọlọ́run máa dúró di ẹ̀dá ni. Ani ń tu jọ àmì ah, bẹ wọ́n sì kọ́ mọ́sálásí ọ̀tẹ̀ mọ́sálásí jọ̀hún wọ́n sì fi ọ̀tẹ̀ fọ́ wọ́n sì kọ́ tiwọn ọwọ́ kùnyàn bi mẹ́ta nu mọ́sálásí àwọn ẹni ọlọ́run ọlọ́run ní ndẹ́yìn èyí tó ti lówó nu wọ́n jọ́ náà nísìn wọn ò lówó mọ́ lónìí èyí táwọn èèyàn ń dà lọ́dọ̀ ẹ̀ gidigidi ńjọ́ kan bá ń gbà tí gbogbo ẹ̀ ń ṣe ẹnì kankan ọ̀dà mọ́ nísìn wọ́n ń bẹ nínú ìlú wọ́n ń bẹ ládùúgbò tí wọ́n wà mọ́sálásí ọ̀tí ọ̀wà kú tím mọ́sálásí wàlíyí ọlọ́run tọ́kọ kalẹ̀ wọ́n sì fi fọ̀ ẹ eh. ẹ sì da mọ́tàlájì àwọn ẹni ọlọ́run ẹ sì bọ̀tẹ̀ túká ọlọ́run wa ni ń wò wọ́n ran. fasa alálẹ̀ kàmáàrù àdáníkà. nígbà omi ń yọ lójú ọba tùbáyì omi ń yọ nímú ẹ̀ omi ń yọ gbogbo ẹ̀ wọ́n wá bí àwọn ọ̀jọ̀gbọ́n فقالوا نحن نعالج أمراض الدنيا. àwọn tí wọ́n bi ní ẹ̀rọ àwọn tẹ́wọ́ bi lérí ọ̀rọ̀ nípa àìsàn tí ń sọ báyìí àwa ti wa àrùn tó bá jẹ́ párùn ayé ni àwa máa tọ́jú ẹ̀ àwa máa wò sàn. ilà amúradà sámàáyì. ẹnu ọ̀kan làwọn ò wò sàn àrùn tó bá jẹ́ tọ́lọ́run tó wá láti sánmọ̀ à lè tọ́jú ẹ̀. tó di lóru. قال أحد من الحكماء للوزير ọ̀kan wá sọ fọwọ́ ọ̀tún ọba. ìní. ó ní ìwọ ọwọ́ ọ̀tún ọba. in akhbarani limaliku bima nawa'u. tọ́ba bá lè sọ ń tọ́ dà lánìyàn fún mi ńgbà tó wọnú ìlú yìí tọ́ba lè sọ ń tọ́ dà lánìyàn fún mi àlìjàtún. wọ́n tọ́jú ọba yín kò ní dá mi lẹ́nu mọ́. àlìjàtún. wọ́n tọ́jú ọba yín kò ní dá mi lójú mọ́. àlìjàtún. wọ́n tọ́jú ọba yín omi ò ní jáde létí mọ́. àlìjàtún. wọ́n tọ́jú ọba yín kò ní dá mi lẹ́nu mọ́. àlìjàtún. ó ní wọ́n tọ́jú ọba yín tọ́ba lè sọ ní bẹ́ẹ̀ nù àníyàn rẹ̀. fa àkàbàrà wọn lè má lè kó bìdálì ká. ọba ní tọ́ba ṣe pé báwọn ni àníyàn mi ni pé wọ́n wò ó kà n tí mo dà lánìyàn. fakọ́lá ìrìnjì anahazi nìyẹtì. a ẹni dókítà tó bẹ́ẹ̀ wo tán ni ìwọba dáàníyàn ni padà pò ní sebẹ̀ ma. fàfà alàlì màálì kan. ọba náà ni mo jáwọ́ n mo dala lánìyàn yìí ní sèmọ́ pẹ̀lú ilé ọlọ́run yìí. fankọ́tà lè máa omi bá dúró máa wo àìní nǹkan tá a. omi tí ń dà lójú tùbá yìí kọ̀ wá mọ́. máa wo àǹfùn o. omi tí ń jáde nímú tùbá yìí kọ̀ wá mọ́. máa wo fàmọ́ o. omi tí ń jáde lẹ́nu ọba tùbá yìí lọ́ba dúró. máa wo zinu o. omi tí ń jáde létí ọba tùbá yìí ó dúró. fa amana billahi min saati. lásìkò ni tí gbogbo ẹ̀ ń dúró fún gbò túwọ́ pé wọn ní wọlé ọlọ́mọ ó sì wá gba ọlọ́run gbọ́ òun náà wá ní amantu billahi èéṣe kí ló dé tọ́lọ́wọ̀n ọ̀pá èéṣe kí ló dé táwọn ará maka wà dìde sí kí wọ́n bẹ lórí jọ̀nà pé ìwọ yìí ó wòlé ọlọ́run kí wọ́n bẹ lórí ẹ wá láwọn kan boko haram ẹ̀yìn kan wá ń pè wọ́n mùsùlùmí kí wọ́n ń jà fọlọ́run ni ọlọ́run wo ni wọ́n ń jà fún tọ́lọ́run ni a máa dún bóyá tọ́lọ́run ni a máa rì yàn mọ́lẹ̀ ni àwọn tọ́lọ́run ni a máa rì mọ́lẹ̀ òun ni azambozani adélébọ̀tọ́ bá ṣe sì ná ẹ̀rì mọ́lẹ̀ ẹ̀ lólókò pa ọba yìí pé wọ́n ń ṣe irú sẹ̀ríyà ní nílọrin ní ìní wọ́n na àfa mi wọ́n ó de àfa mi mọ́ ìkẹ́sìn ilé ọba bẹ́ẹ̀nu rẹ ti mú tó ti gbogbo èèyàn pélé ọ lérí àṣé ṣéyàwó tiẹ̀ ni kí lọ wá ọya ẹsẹ ní ẹgba wọn àpè àfa ẹdọ̀bálẹ̀ àmọ́ ń gbọ́ lọ́wọ́ bá wa ṣe àṣẹ sẹ̀ríyà ni bí wọ́n tiẹ̀ ṣe wọn ní jẹ́ wọn ó ṣe ní tí òjá lè ṣe ni pé

fún tí wọ́n jẹ́ lẹ́sìn mi islam nìkan ilẹ̀ islam lọ́wọ́ yìí o njọ́ wọn àná Ìlọrin ní òǹsàngó ń bẹ abọ́yá ń bẹ abọ́pẹ́ ń bẹ àwọn kọ̀ọ̀kan náà sẹ́kù ní ìdáhùn obìnrin tí ó bá kọ́kọ́ àwọn obìnrin tí wọ́n fẹ́ yẹ ọkọ wọn fẹ́ràn wọn tí wọ́n máa lọ dafa lọ́dọ̀ wọn àwọn kọ̀ọ̀kan náà ń bẹ tí wọ́n ń dafa nísìn ń dafa ìfàtẹ́ iná ẹ̀dá wò pé so ó lówó àbò lówó ifá ó sì tẹ́ ń dà ń jẹ́ olóòkú bàbá òun fa dàálẹ̀ kó bí wò pé irú kú òní ọ̀pá ọ̀kadà tó gbẹ̀yàn márùn ní ọjà mú ẹ pa ni àbí ìtì ń bọ̀ lẹ́yìn nǹkan béèrè wò lọ́wọ́ ọfá ẹ rí bí ẹ wá ń purọ́ fáyé ọlọ́run sì mẹ́yìn tẹ sẹ́kùnù ayé náà báwọn afá bá ní tọ́ tọ́ bá wáyé ẹ̀yin ọmọ ẹni jòkó láàrin yasin ẹ̀kẹ́ márùn ìsáwáka ẹ̀kẹ́ mẹ́rin suratul káfí ẹ̀kẹ́ mẹ́rin ọlọ́run kọ́ wọlé àwọn eléyìí ò rí náà ọlọ́run wá káwọn kan wá nù àwọn àfa àwọn àfi ìlérí ibú àwọn náà wá wo ayé wa wọn ni ha ní ti ń ṣe yín àfi ká kọ́kọ́ gbé ìpèsè àfa ní gbé pèsè ń wo ẹ kọ kọ́tẹ́ ń sọ àwọn àfa gbogbo orú ẹ̀yin te wọnú àwọn àfa àwáyé tẹ́ ẹ wá ń gbé pèsè tẹ́ ń bá wọn bọ tẹ́ ń jó kan pa yín yọ fà wá ta yìí ṣe bẹ́ẹ̀ lẹ̀. àmín. ẹ ń boko àwọn àfa jẹ púpọ̀ gbogbo àwọn ìyàwó yẹn tó jókè ní kankan fún wọn ò sí. alukurhani talayilul khairati ní a bá gbajúmọ̀ kọ́lá bí nǹkan bá ń bí nǹkan ń wọnú lé wọn bọ̀ wọn ò sì ní mọ̀. Allahumma salli ala man samaitahu sayyidil mursalina. Allahumma salli ala man samaitahu sayyidil abidina. Allahumma salli ala samaitahu sayyidil abidina. wọn ò ní mọ̀ pé kankan ń bọ̀ nulẹ̀ wọn tí wọ́n èké tán. olóhùn kírun nígbà náà ìjọba yìí ọ̀dà ìjọba yìí ọ̀dà ọ̀kadà ló ń ṣe ìwọ́kọ̀ tún wá ní wọ́n gbé fún ọ ní kí ọmọ mú dìlíbà wá ọ̀n lọ fún yàn bíi mẹ́sàn-án lóyún oníjọba ọ̀dà ìwọ gan ṣe rí ẹ pé. fa amana billahi. wọ́n gbé tansi fún ọ wọ́n ní ọmọ mú dìlíbà wá àánú oníyàwó ọ̀n lọ gbalé fún wọn. bàbá tó ní mọ́tò náà ń ṣe pèlè ọ pé o tún dé kí o ló tún sí ọ ní àwọn lasma àwọn kwatman wọ́n mú un àbá ni wọ́n mọ̀ ọ́n mú ọ náà ni bẹ́ẹ̀ náà ló ní mú ọ ń jẹ̀ta náà kí ló dé ọ̀n lọ gba léfóbìn lérí owó ntaasi ntaasi ẹyọ kẹtí àbọ̀ bàbá mu mi lé lérí ọmọ wa ń lọ bíi mọ́kànlá ìwọ nìkan ìwọ gan ọ̀jẹun kánú aṣọ ànánà lọ́wọ́ lónìí wọ́n tún rí ọ̀njí màmọ́ ní ibi tó ń sí ni àwa ń péjọba ọ̀dà ìwọ gan ayé rí ọ̀dà bí kan ò tó ni bí ṣe pé bọ́yá owó hmm. àbí èyí tá a fẹ́ mi yọ Ah, ah. wọ́n lẹ́ni oníyàwó kan ẹ dáadáa ni salamu aleykum ya sheikh abdulrasaq alhamdulilah ẹ̀rọ yàwó ńkọ́ alhamdulilah yàwó bẹ dáadáa ẹ kí dáadáa ó kú gbádùn ayé ẹ wí bẹ́ẹ̀ fún. ẹni ó ní méjì ṣe méjì lẹ́nu. fa amana billahi wasatara li kaaba. àbáwá ìyá ya adamasani ẹni ó ní méjì wọ́n ní ẹ kí dáadáa ọlọ́run sẹ ẹyọkan ní ẹ yàyà náà ni èmi rẹ bákan náà jọ ni o ẹni ó lẹyọ ẹni ó wá ní méjì wọ́n ní ẹ kí wọn náà dáadáa alẹ́ wọn sálà ẹ kó alájí o ilé ńkọ́ yàrá bá ńkọ́ yàtọ̀ wọn náà ńkọ́ ti gárẹ́jì ọ̀fà wọn náà bẹ dáadáa ẹ bá wa kọjá lẹ́gbẹ̀ẹ́ tán ẹ bá wọ báyìí pé okú ànáwó rí ẹni ọba wa ní mẹ́ta sájẹ́ǹtì nu ẹ kí dáadáa ẹ dákun àwọn kámẹ́rà mẹ́rin ní ká mi kí ló dé ta ni mẹ́rẹ̀ẹ̀rin ẹ̀yin ẹ̀rin mẹ́rẹ̀ẹ̀rin bí n bá ti ń lọ torí mo fẹ́ ẹ̀díìtì tẹ ẹ bá ṣe ẹ yọ kásẹ̀tì mẹ́rẹ̀ẹ̀rin fún mi tí n bá ti ń lọ mo fẹ́ ẹ̀díìtì tẹ bá ti mọ̀ pé ẹ lè yọ ẹ pa kínní ó tó mo fẹ́ ṣàdúrà ẹ fún wọn garanti wọn ó kó fún mi mo fẹ́ ẹ̀díìtì tọ́ torí tí wọn bá ti kó fún wa àwa ní tá a fi bẹ́ẹ̀ lọ́run fún wọn yọ ni kò tún ńgbò ṣe oògùn wa ni ń làágùn ni ìdínú wọn gbà fún a sì kó lọ àwọn márùn-ún bẹ wọ́n bá wa edit àwọn ọmọ edit kò sẹ́ńtì máa sọ̀rọ̀ tí edit ìdínú ẹ wa gbà tẹ nígbà náà a ti ẹ̀ ń ga apá àwa náà wà ní tí ọ̀rẹ́ apá ńlẹ̀ ni wàláhì òní ni. adana làwọn àbá fi sà adana èèyàn mẹ́ta péré náà ní àti mọ́kọ̀ rẹ ọ̀ kò lé àábùyàn lówó ni fún alóko ẹ̀ ọ parí kò jù báwọn lọ bá àfa bá ń bẹ tí ọba ní gbogbo orú wọn ni kò tún pé láàfa àfa máa ní tí fi gbìyà ara rẹ ni ẹ ojú àti ń bá lọrin bọ̀ ni ẹni ọ lágbára jù ń lọrin nígbà wọn fẹ́ ṣe ní tí ọ̀dà àfẹ́sì wọn àwọn kan máa ń bá wa léke ẹ èyí máa fèsì àwọn àbáwọn yìí kọ́mọ mọ tiyín nu ọlọ́mọ tá ń jà sí obìnrin ò lè ṣáájú wa àwọn ènìyàn gbogbo àwọn gidigbo tèkó náà á bẹ̀ à lọrin ni. n bí alùbọ́sà mọ fọ̀rọ̀ wọn sí bọ́ọ̀ bá ń kéwútọ̀ bá ní gbogbo tí mo ní í sàfà wọn mọ̀ hu aṣọ lára alùbọ́sà díẹ̀ díẹ̀ ni n bá ti hu díẹ̀ díẹ̀ tiẹ̀ ń bàjẹ́ nù yóò sì bàjẹ́ tán ni. fa amanabilayi ọba tubayi ọba tubayi ẹni sallallahu alayhi wa sallam sallallahu alayhi wa sallam ọba tubayi ọwọ́ àgbà wasatara lè káàbà. wasatara lè hmm. káàbà ọwọ́ da ọwọ́ da ọ da síríbo káàbà. wàhálà awọ́rù mọ̀nkásá. ìgbà ọlọ́run wúwo sàtán tó wu ọba tùbáyì sàtán ó ha amantu billahi. ẹ amantu billahi. ọba àtúbá yìí wo sàtàwọn oníwọ̀ ọlọ́run mo gbà mo gbà ó gbọ́ mo gbà fún gbogbo ohun tó ń bá tí ọlọ́run bá ti ń fẹ́. wasatara lè ká. wasatara lè káàbà ọba lọ wọ aṣọ ńláńlá ọba dọ àbò káàbà wọn da aṣọ àbò káàbà lójú mi yóò fẹ́ tẹ́ mẹ́rin. akaramakala. tí mo dúró ń gbà wọn bá fẹ́ pààrọ̀ aṣọ ẹ̀ ẹ̀ ní sùn. wọn bá kàtàn yányán ń wà sáré fọwọ́ lọrin mọ wa lùtọ́ àwọn kìnìún wà ní ẹyọ kan tí mo tọrọ nù igun kan ni mo fọwọ́ra àfa mi ló ju egun fún mi ọ̀rọ̀ bá ń kẹ́. àtẹ̀bí ń bá bàbá ma. Allah ṣe bọ̀ yẹ kí n mẹ́tọ́ mi. Allah bọ̀ bá ní bàbá ma. Allah ṣe bọ̀ yẹ ká mẹ́tọ́ wa. ká tọrọ ike ìgẹ̀ fún ní wá sí àgbáyé. Allah bọ̀ bọ̀ra bàbá ma. ṣe bọ̀ yẹ ká mẹ́tọ́ wa bá ò bá rí bàbá mọ́ ṣèbò yẹ ká mẹ́tọ̀ wá. Allah. ká tọrọ ìkẹ́ ìgẹ̀ fóni wá sí àgbáyé Allah. ó wà sí àgbáyé wọ́n tún mú mi débì kan ah, ọlọ́wọ́n bá ń kí àfa mi. àmín àmín. àfa dáadáa làfa wa wọ́n mú mi dáhùn àyè kan wọ́n ní tọ́ bá ni ọ tọrọ mbẹ́ amẹ́mi Abdulrahimi ntí mo tọrọ ní ntẹ̀mí èmi náà wá tọrọ tèmi mo wá rí kí gbogbo ẹ̀ ní í ṣe nínú tí mo tọrọ jọ̀nà ni pé ẹ máa lé mi ẹ̀ ní bá mi nínú tí mo tún tọrọ ni pé bó ti wù kọ́ ọmọ kéwú tó mi bá ń sọ tèmi kọ́ ọmọ kéwú jù mí lọ kó o lè kọ́ mi lógójì ọdún mi bá ń sọ tèmi mo bí ọlọ́run ayọ́ tẹ́tí mi ju tiẹ̀ lọ. àmín. ọlọ́run sì gbà gbogbo ẹ̀ ni mo bẹ lọ́run àmọ́ ń tẹ̀yàn tọrọ ni bá a ti wà yín níṣẹ́ lómi ń bẹ ní ìtòlẹ́ kọ́ mi kéwú lógójì ọdún tí ò ní gbé tíra dání ẹgbẹ́ máìkì lé lọ́wọ́ kémi náà wàá jòkó lé àwọn yẹn mọ̀ pé ẹ gbé fáwọn aláàjì nínú tí mo tọrọ nu ní kaaba ṣé tiẹ̀n ò mẹ́yìn ẹ̀yin pẹ̀lú ẹ̀ bámu ọmọ àrùdù ọmọ kìmìyàwó ọmọ palisampa àní kọ́kàn owó kájọ máa ná kí n pé náà ní three hundred thousand bí mo dúró láì kọ́ ṣẹ́ẹ̀kì n tà ń gbé rìn torí náà ẹ máa dà níyàn re òun wà lákọ̀ọ́kọ́ ẹni tó òun làkọ́kọ́ ẹni tó kọ́kọ́ dá sọ́gbó kàá bà ọba tùbáyì ńgbà tó rà dánwò ọlọ́run ẹ mọ̀ pé ìzá maridina na wáyìnà kúlá sọ̀lá tẹ́ẹ̀n. ìzá maridina na wáyìnà kúlá sọ̀lá tẹ́ẹ̀n. èmi máa fẹ́ parí ọ̀rọ̀ sínú ẹ̀yin tẹ́ tá a wá bá ní lónìí lọ́dọ̀ bàbá wa kéwkéwé àwa àwa ráúdà tó lè jẹ́ nà ó ẹ̀yin ráúdà tó insha allah ẹ eh, alijanna yìí ni nǹkan nǹkan bẹ ní alijanna yìí ẹlòmí ò kírun fa ọlọ́run masa já wọlé janna ọlọ́run bẹ́ẹ̀ ni ẹ ẹ sọ di inú ilé mọ́gà yìí bá mi ti tẹ̀lé wọ bó ṣe wù yín àwa tá a bá ti wọlé janna a jèrè nu njó ní njó ní kankan tó ń ṣe fọlọ́hún kọ̀rọ̀ ní dáadáa njó níyà kan tó ń tọ́jú njó níyà kan tó ń mọ̀ rí ọ̀yanjú tó ń ṣe sàrà fún tó ń gbó jẹ fún tọ́ jẹ́ nìkan mọ̀ ráfa à ń gbé lọ fún yà fún five hundred yìí ǹjẹ́ o ní kí ló ni ọmọ amẹ́kànlẹ̀ nulẹ̀ pé ha ọlọ́run o ádámà dọwọ́ rẹ mọ̀mọ́ jẹ́ ádámà sófo ọlọ́run tó ń nàlùtún ní gbé ìwá fún mi ọlọ́run ádámà mọ̀ dọwọ́ rẹ mọ̀mọ́ ọlọ́run bá ń sọ ádámà ǹjẹ́ o ní àníbọ̀ bá ti dé inú mi dùn bọ́ bá ti dé inú mi bùkátà mi bíyánu ǹjẹ́ onírú ẹ̀ àwa lọ coca cola àwọn ń ké abeg you no come yesterday customer don plenty eléri ibu gbogbo àfa àti bẹ́ńbàrà di ẹlòmíì ti dà sí coca-cola ọlọ́njọ́ da fáwọn tó bí wa àmín olówó ti bẹ nínú ilé ẹlòmíì wọ́n ti dà sí coca-cola akẹ́rọ̀mọ́kẹ́lá ẹni tí ọmọ bọ̀tílì ọmọ ọ̀rọ̀ nínú ilé ẹlòmíì wọ́n ti gbé lọ coca-cola wọ́n ti lọ́ọ́ dà bẹ́ẹ̀ àwa kú pàǹdà nínú ilé òun wá ń pa òun dà ẹ ẹ ní kó máa pa ẹ̀rọ bẹ́ẹ̀ o àwọn èyí tí kiri tí wọ́n mọ̀ bọ̀tílì ọmọ ọ̀rọ̀ wọ́n ti dà sí coca-cola wọ́n wá ya wèrè kalẹ̀ nulẹ̀ ládùúgbò mi tí tí yòó ọlọ́run lébi náà ni ó pa ọ́ àti ntọ́ bá bí. ìsọmọrídìínà nàwọ́ìnà kò lásọ̀ lẹ́hàtì. ìtàkùrẹ́ ìsọmọrídìínà nàwọ́ìnà kò lásọ̀ lẹ́hàtì. ìsọmọrídìínà nàwọ́ìnà kúlà sọ̀lẹ̀ àti. bó ti rí nìyẹn. wà ìṣùfínà fàmínà zẹ̀lú wà zàlẹ̀. nùrìdìlì ilẹ̀. ìsàkìfínà wà nùsìkìtù. nùrìdìlì ilẹ̀ ìsàkìfínà wà nùsìkìtù. ẹ̀hẹ́n. adamu lọ́wọ́ ayé àtàkùn. bọ́ọ̀ bá lọ mọ̀ kí wọ́n sì gbé ọba bí tó mọ̀. adamu lọ́wọ́ ayé àtàkùn. إذا أمنا فما يزيق لنا العمل إذا أمنا فما يشيق لنا العمل إذا تفي إذا أمنا فما يزيق لنا العمل إذا أمنا فما يشيق لنا العمل يشيق ni wọ́n wí yazini isa aminna fama yaziku lana amal. Baba akéwékèwé abani ìzámẹ̀rìndínlá bàbá ń sàárẹ̀. nàwó iná. ìzámẹ̀rìndínlá bàbá rówó náà. ìzámẹ̀rìndínlá. bàbá bẹ́gbẹ́ abalẹ̀ lè ta ti ba. ìdá màrídìínà. bàbá wa wà ta ti rí. ìdá màrídìínà. bàbá bàbá tí ò tóra wọn. ìdá màrídìínà. bàbá náwó rè ta gàdé bẹ́ẹ̀. ìdá màrídìínà. tó nàwọ̀nyìnà kúlà sọ̀lẹ̀ hàtì. orí ìdá màrídìínà báyìí nàwáyínà. a máa wá dàníyàn. kúlẹ̀ gbogbo ntọ́ da la máa wá dàníyàn jẹun ọlọ́run ẹ̀ wọlọ́n tọ́ bá sọ̀wọ́ fún mi ní ma ṣètì wọlọ́n wọlọ́n tọ́ bá jẹ nló n bá rówó ìgbà lórí ẹni tó fẹ́ gbà yìí ní ṣètì wọlọ́n ní ma kírun mi dáadáa wọlọ́n tọ́ bá yọ mí nú àìsàn yìí ah ọlọ́run o gbogbo ọjọ́ jímọ̀ ìnípa kan jẹ mọ́ bọ́ bí nǹkan bá ń sọ máa dámọ̀ yóò mọ̀ dání ẹ̀wù tó dání. Hmm. àmọ́. wà á ṣùfì náà fàmí náà zègùn. wà wà á zàlà. wà á ṣùfì wà á zàlà. yàrá màsá ni ni bọ́lọ̀ ń bá wa wò wá sànú àìsàn tí ń ṣe wáhùn tówódé tọ́ládé tán ọlọ́ ilẹ̀ ń rọ ọ̀ ń bọ̀ ayé mọ̀ ọlọ́run pin bí yàrá rẹ̀ hànà ti kú òní gádé ìjọba nísìnyí ọmọ àdàmọ́ mọ̀ pé wọ́n sí wọ́n sí ń lé báyìí ọlọ́run lọ́wọ́ ọmọ yẹn ni ó jáde bẹ́ẹ̀ tuntun tiẹ̀ wọ́n mọ̀ bóyá ẹlòmíì jáde ní ìwọ náà ti jáde nílé rẹ̀ nísìnyí wọ́n mọ̀ tẹlẹ̀mí pé ah yàtọ̀ ìdè òsínlé ah, àbájọ ẹlòmíì sì jáde wọ́n pé kọ́dà wọn mọ̀ kó bóde nílé bá a ti wá lu ayé nù àfa ni bọ́lọ́mù bá wà wò wá sàn bí gbogbo ti ń ṣe wá tán fàmí nà zẹ́yìgù àwọn abẹ́rẹ́ ségesège abẹ́rẹ́ jakujaku àdéhùn ọlọ́run tá a ṣe àwa ní mọ́sẹ̀mọ́ àwa ní nùrùdìl ìlà. nùrùdìl ìlà. a máa múnú ọlọ́run dùn a máa ṣe ń jọ́ máa yọ ọlọ́run ọba nínú a máa ṣe gbogbo ṣe ẹ tinú ọlọ́run òfin máa dùn sí wa. nùrùdìl ìlà. ìsáàkì wà nù sẹ́kìtù. nùrùdìl ìlà náà wà nù sí kìtù. ìwọ ọmọ tọ́ wa báwọn rọ́ọ́dọ́tòlì jánà tọ́ wa báwọn dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run lónìí mo lọ lé bẹ́ẹ̀ ìyá rẹ bàbá rẹ mà tọ́jú wọn mà tọ́jú wọn lọ pàtà ń bẹ ni ọ̀rọ̀ àpamọ́ níwọ̀n ọ̀rọ̀ nǹkan nu sí alájà ẹgbà ìmọ̀ ìmọ̀ dédé atatẹ́pẹ́ rà ni àmọ́ tipa mi ká ní one thousand ní bóyá ẹ̀rà ta ẹ̀rà nǹkan kan sí ẹsì fẹ́ jà ipò àmọ́ ẹja gbígbẹ ni ẹ bá jà yìí tẹ́kẹ̀ ẹsẹ̀ yìí náà torí mo lè travel afẹ́ wú ẹran lọ ǹjẹ́ o ṣe bẹ́ẹ̀ fún ìyá rẹ aṣọ ọ̀pá mélòó lọ rà fún ìyá rẹ rí aṣọ ọ̀pá mélòó lọ rà fún ìyá tó bí ọ èló ló fún ìyá rẹ ǹjẹ́ òníyá rẹ ṣàdúrà fún ọ tó ṣe tọkàtọkà pé ha mò ń bí ọlọ́run wọ́n wù ọ lábàbá mi ọlọ́run ó wọ ọlá ìyá mi ìyá mi ṣàdúrà fún mi báwọn kò níye ìyá tó bí mi ẹni tí wọ́n múra tí ó kú èmi nìkan ni mo wà lọ́dọ̀ ẹ̀ ó sì gbà mí lọ́wọ́ báyìí ó ní èmi ń lọ ń tèmi nu ọ̀dọ́ rẹ̀ dọ́wọ́ rẹ̀ bó o ti ń tọ́jú ẹ̀ náà tọ́ ọ máa ṣe tọ́ ọ bá rí tọ́ ọ kàwọ́ pààyàn tọ́ ọ bá sílẹ̀kùn bẹ́ẹ̀ ni a máa ṣe gbogbo tó ní lónìí ó sì ní tọrọ gbogbo ẹ̀ ni mo ní lónìí mo ti rí wọn nísìnyí yọfẹ tó sùn méje bọ́lọ́hún ti kẹ́ ó sì kẹ́ èmi náà ọlọ́wọ́n jẹ́ wọn fi kéwú bú mi ó ní yàdùn àfa tààrà ṣé wà khalid isa khalatita. wà khalid ń bọ̀ bọ́ba fọmọsọ́dọ̀ àfa worú àfa wò lọ́ fọmọsọ́dọ̀ ẹ̀ wò jáde àfa wò wọlé àfa wò sọ̀rọ̀ àfa wò nulẹ̀ àfa wọ́n ma àfa gan tóbi kó tó ma ìjọ ma rẹ̀ lè gbé bẹ́ẹ̀ làfa wa fẹ́ clear ìdáhà látìtà kúlàmù àfàkìn. àbọ̀ lókè. wàhálì ìdá àkàlàtìtà kólàmù wà fàkín. sẹ́gbọ́n bá. mínàlẹ́ ọ̀làmá yìí ẹ̀hálù tukọ̀ wà tààbùdì. yòófì dúkà. yòófì dúkà mi ní ilmi wàyẹ̀nà hàkà ànilà hàwà wàsọ́ọ̀hìbù tùdà mi ní ìdá òun wàtàrí ṣùdì. àbá òlò fẹ́ fọmọ sọ́dọ̀ rẹ̀ bàbá wa kéwúkéwé àwọn ni jẹ́ẹ́jẹ́ wọn bí bàbá wọn ti rí ni ẹnu bí kẹ́ni bàbá ò ti ṣe jẹ́ẹ́jẹ́ bọ́rọ̀ bá dọ̀rọ̀ Islam bọ́rọ̀ bá dọ̀rọ̀ pé wàá rà gàbo Islam mọ́lẹ̀ bàbá wa kéwúkéwé wọn ò ṣe jẹ́ẹ́jẹ́ wọn jáde ni àmàlàdúgbò nínú wa jẹ́ẹ́jẹ́ ni wọn bàbá wa àlíbà tó ń jòkó ìjọ wọn púpọ̀ abáni wàhálì lọ́ọ́ rò pọ̀ mọ́. ìdá kọ́lá títà. nígbà tí n bá ń wọ ọkọ rò pọ̀ mọ́ àwọn èèyàn. kúlà mú wa fàkín. àwọn tá a rò pọ̀ mọ́ làwọn tọ́lọ́mọba ti fi ṣe kóńgẹ́ irú baba lágége. mina ìrọ̀lá máa yí. irú baba wà lájẹ́ àgbà irú oníwàásí àgbáyé wọ́n pọ̀ láyé bẹ́ẹ̀ irú wọn bá ń lọ lọ́ọ́ pọ̀ mọ́. bẹ́ẹ̀ lọ́mọ ọmọ rẹ gbà. mina ìrọ̀lá máa yí. àwọn àfa àlùtùkọ́. àwọn orí àwọn àfa àwọn àfa wọn kéré ara wọn fọlọ́hún wọn sin lọ́hún àwọn ni wọn fọmọ rẹ sọ̀rọ̀ wọn kìí sáà fà tán fi láyéláyé làlá aláhu aláhu alọ kan múndíá sọdọ múndíá wa ń bomi sí lọ́wọ́ ṣé abdulkadiri ṣé abdulkadiri lawari nù tíra ni obìnrin bomi sí lọ́wọ́ ni àbí ṣé ibrahima tijaniya àbí ahmed tijani àbí ṣé niyasi àbí ṣé kaola èwo lobìnrin bomi sí lọ́wọ́ ẹ sọ ká tóbìnrin wa ń bomi sí wọ́n ṣe wò sí lọ́wọ́ kọ̀ wá fà wọn mọ sáwí kò fi wọn sínú yàrá kan kó tó pé wọn àtàwọn ọkùnrin wọn jọ ń ṣe nǹkan ti dáyé ọ̀rọ̀ ká àwọn obìnrin sẹ́gbẹ́ á fi wọn bọra wọn obìnrin kan ní ọkùnrin kan ní obìnrin àwọn ọmọ tí gbogbo ń tọ́lọ́wọ́n sì bù wọn ní ọmọ níwọ̀nyí wọn wá bẹ̀rẹ̀ láàyè láàyè ọmọ tọ̀hún ẹ da gbogbo sáwí rú ẹ lẹ́ ń ṣe sáwí ẹ lò dé afáǹdá ẹ lọ gbọdọ̀ fún ẹ lọ́dọ̀ bàbá wa sàràfà àjára ẹ lọ́dọ̀ ṣé àná ádámà fani ẹ lọ wo sáwí ẹ ẹ lọ wo kubura rẹ ẹ lọ wo gbogbo ẹ ṣé báwọn lẹ́yìn ṣe ti wọn làwọn gbogbo àwọn bọ ikú kò sí dúdú nù múrí dà wọn kú ni bó dúdú wọn aláwọn àwọn ọmọ pè ń gbọ báyà wọ́n sì kọ́ bẹ̀rẹ̀ kínní ọ̀hún dáadáa ni. Allahumma salli ala sayyidina Muhammad jẹlẹba jẹlẹba òkòlẹ́ ká ẹ̀sẹ̀ bí nǹkan dáadáa wọn fẹ́ ṣe ni. wọ́n wá ti kàn ṣáájú wọ́n bá rí bóun tiẹ̀ dùn díẹ̀ wọ́n lè kọ́kọ́ kí kọ́kọ́ kí sẹ́wù náà gbogbo táwọn ọjọ́ wọn ò ṣe ẹ dá wa ara rẹ̀ fún wa gbogbo tí o sínú ìsìlámù ẹ fi bọ́ ayé wa nira fún kálukú àwa sáré láì rí ti ń lé wa ìmúna wa wọn gbé báyìí fún. tùmí àìsàn tún mi yẹsùn nìkan muhammadu o ọjẹgbẹ bá bẹ à ń wíwí kú à ń sí fìlà fún òun náà wá ṣe rí bí ó ṣe rí bí ooru ọmọ wọn wá ń sí fìlà fún wọ who are you ìwọ́jọ́ lọ́hùn àbọ̀já ànábì wọn ò sí fìlà fún ànábì. sallallahu alayhi wa sallam. ta ló tó ànábì. sallallahu alayhi wa sallam. wàláyé wọn ò sí fìlà fún ànábì ẹ mọ àdísí ànábì tí wọn ti sí fìlà fún wa ẹ mọ wọn ara yín ayé sì wọn ń wò yín nígbà tẹ ẹ̀rẹ́ni tí ó bá yín wí lọ́ba yìí ti di séwù ni nǹkan kí nǹkan bẹ̀rẹ̀ ni yóò kọ́ sọ̀rùn gbọ́n lẹ̀ tọ́ba sọ̀rùn gbọ́n lẹ̀ wọ́n máa bóra séwù ti ń bóra séwù ti ń mu ọtí séwù pẹlẹbẹ nbẹ lábẹ́ lábẹ́ àfa séwù ẹ wo bẹ́ẹ̀ ti ba ayé jẹ́. alámúyàkún fi ṣéyìkì hamusu fawaide. bàbá rí bẹ́ẹ̀ ni ẹ̀rí nǹkan márùn-ún bàbá rí lára séwù kásìrẹ́yọ̀ kan wa ilà fadajalu yakudu ilali jahali. ọ àfa bínú láàrin wọn ni ẹ wà ní kankan alo ààbọ̀ gan òsì lọ́dọ̀ ẹ lomi. wa man yadda'i kashifan wa sirran wilayatan wa mashikatan yamut ala su'i khatima. ẹ̀yin wo ni sẹ́wù gan àwọn wo ni sẹ́wù ẹ̀yin wo ni sẹ́wù ọlọ́run mọ̀rọ̀ wa lónìí ẹ̀yin wo ni sẹ́wù tá ń pè yín sẹ́wù Bukhari Musa lèmi ń jẹ́ ẹ lè fẹ́ fún mi lẹ́sì àyè sì búyàn tíra ló gbé jáde pé ah àbá tí wọ́n ṣe wá sí ní sábọ́ láì pé wọ́n ṣe ń sífìlà fún wa tọ̀ èyí tá ànábì sáwárí ni o wọ́n sífìlà fún ànábì o lágbájá sí o àwa náà wàá lọ ra tíra ń ọ̀la alájàgbà àti wọn ọmọ kéwù ní ọjọ́ wọn ó rí ìkọ wa àwọn abalagége àti wọn òwò tíra ni ní ọjà wọn orí yìí kọ́ wa tọ́lá àwọn anabi tiwa nù ńgbà tá a bá anabi àwọn anabi tiwa nù. kò sì síbi tí wọn kò sí ọ kò síbi kan láyé tọwọ́jà ṣe àdámà òde kò síbi kan láyé tọwọ́jà alájí àgbà òde kò wá síbi kan láyé tọwọ́ tájù mọ́mìnì òde ìlú tẹ bá dẹ́tẹ̀ bá bọ́ńlá wà ní ẹkún bẹ́ẹ̀ kì í ṣe lure àmọ̀kéwu tájù mọ́mìnì nù àfa àgbà náà lọ́kọ́ wọn àwa àdàbíyà pẹ̀lú àmọ̀kóńdòrò baba kan náà ni baba wa. adamallahu hayatu. tájù ọmọ kéwù sẹ́wù tájú làdábì ni Baba wa alájí àgbà ọmọ kéwù sẹ́wù tájú làdábì ni táyé kan yìí ni wa. lọ́jọ́ ń sọ fún wa alábẹ́kúta lánàá pé ẹ̀yin abẹ́kúta ẹrú yín ni wa ọ̀dọ̀ yín là fà sùn àjẹ́ wíwì kúwì sí yín ilé baba aláwa kejì la wáyé abẹ́kúta tá a wáyé ẹ wá ń da ayé láàmú gbogbo bí olóbìnrin lẹ́gbàá tán sẹ́wù fẹ́ràn àwọn sẹ́wù ni wọ́n ní wọ́n ń fà ná sẹ́wù gbogbo àwọn tẹ̀ tẹ̀lé fà ná èwo lọ́fà náà tó gba yàwó yàwó èwo lọ́fà náà tó gba ọmọ ọlọ́mọ múndíọ̀ múndíà tó já ní wọn bí yín léèrè ta ló tún ànábì Muhammad. sallallahu alayhi wa sallam. ọkọ àfa alàgbà tó bẹ kí ànábì ó ahasanu minka. وأحسن منك لم تر قط عيبي وأجمل منك لم تلد النساء وأجمل منك لم تلد النساء ọjọ́ tí ní ti ń bá ayé kí n ọ̀rẹ́ yóò da tóru wa nẹ́bì rí sẹ́yìn dáa ni sẹ́mi náà dáa ni àwọn méjèèjì sáájọ́ dáa ni tá ń síbìlà fún yín ọwọ́ àti agbárí kalẹ̀ lérí iṣẹ́ à tọ̀hún lọ tìyín lọ wọ́n ń síbí àwọn ń jọ bàtà lẹ́sẹ̀ ta ni ọ́ gan ta ni ọ́ ibi wọ́n ti ń bọ́ bàtà fáwọn mòdìrú mọ́ríkà ìdán pé mm, nọ́nọ́nọ́nọ́nọ́ àwọn tiẹ̀ ní wò yẹn mọ́ ni ọba tilẹ̀ bọ́ bàtà wọn tiẹ̀ ní wò mọ́ ni. ń bẹ lọ́dọ̀ wọn ní last Friday àjọ mọ̀ wà wájú wọn báyìí àti sehu mọ́ríkà bàtà kejì mọ̀tán àjọ wà lókè ni ẹ̀ sì sọ wà fún sehu mòdìrú mọ́ríkà. hayatahu àwọn igi lẹ́yìn ọgbà wa ń lọrin nù inú wọn nù èèyàn àṣìbí làbá àwọn ọmọ mọ́ wàá lọ kékeré wọn ní òkè kúránì òlékè sùwàtúlù bàkàrà kò kéde dajì kò séwé kínní kò séwé kejì kọ́ bá tẹ̀ wá séwé ẹlẹ́kẹta kọ́ ọmọ wa kọ̀sẹ̀ kápẹ́ oh, try now láti bẹ̀rẹ̀ wọ́n á ní wọ́n séwù wọ́n wá ń sí fìlà ọwọ́ á kalẹ̀ bí aláàárẹ̀ alẹ́ lómi ò tún wá ní sọ̀rọ̀ wọ́n á bá a sọ̀rọ̀ à ń sẹ́wò ní kẹ́ à ń sẹ́wò ní kẹ́ wọlé wọ́n fún wa ń gbómi fún sẹ́wò wọ́n á ń gbé sí wọn lẹ́nu wọ́n ń sàárẹ̀ ni tá ń lọ lákọ́lá tíra tá ń kéle kéwú tá ń bẹ ní tá ń bẹ ní àwọn tíra ọlọ́mọ kéékèèké wọn ń pẹ́ ah ah يا الدنيا Takulu بملي فيها هي الدنيا takulu bimilihi fiya. ẹ sì wí bẹ́ẹ̀. hiya dúníyà ta dẹ̀ngàdìrín àfàtìkì. ọbẹ̀ ráyè sọ ọbẹ̀ kọ́ máa bọ̀ kílẹ̀ ọmọ ọ̀rọ̀ ojúrungbọ̀n lẹ́ẹ̀kọ́ wá sí kéwù ń bẹ̀. wọ́n máa ta ta ìlàlẹ̀ gàba wátawálì jáàlù irúgbọ̀n tó ní ò ìrọ́bù ó kọ ara rẹ̀ gan àṣẹ èsèsè ò ní ọ. hiya الدنيا تقول بملح فيها حسار حسار من قدري حسار حسار من قدري وفاتك ayé tó بني gòmẹ́ni ó tún ó ní ìyá ah, àdúnyá akọlù mìnàkálìlì wàá ṣìkún àzàlù mìnàzálẹ̀lì. ìyá àdúnyá akọlù mìnàkálìlì. ẹ̀yin aláṣẹ wa sáyẹn náà lẹ gbélé rí tó báyìí. ìyá àdúnyá akọlùmínà kọ́lìlì. ẹ̀yin olówó ọmọ Ìlọrin èwo lẹ ṣe sáyé náà lẹ́gbẹ́lẹ́ rí tó báyìí. ìyá dúnìyà akọlùmínà kọ́lìlì. ẹ̀yin tá a kórùwé lọ́wọ́ èwo lù wá sáyé náà lẹ́gbójúlé tó báyìí. ìyá dúnìyà akọlùmínà kọ́lìlì. ẹ̀yin onípò onípò ọmọ Ìlọrin èwo lù wá ní ọmọ tó tán wọn ò rí sẹ́. ìyá dúnìyà àkọlùmínà kọ̀lìlì. ọ̀kadà wa kún ìlú ọwọ́ àtàyọ̀ tàǹsí ẹ tún wá wo gbogbo ìlú ni wọ́n ń ta petrol ní normal price. bẹ́ẹ̀ni. Abuja normal price ẹni wọ́n ń tepo wọn abẹ́kúta normal price ondo normal price ọ̀ṣun normal price ibi yóò wọ ẹlẹ́ lọ normal price ah, ẹ̀yin elépo ọmọ ẹlọrin ẹ̀ sì bẹ̀rù ọlọ́run ẹ̀ sì ń ṣe mítìnì ẹ̀ one ta one fifteen one twenty kí lè fẹ́ fi ṣe gbogbo family home family sí gbogbo family home family house kálukú lè fẹ́ fi tèpó tán bẹ́ẹ̀ bá ń lọ ọ̀nà alẹ́ sàró fámìlì àwòsí kan ní ìrèkó ti débẹ̀ ìyá ẹlẹ́wà ńbẹ́ ń tà ti ń dáná ìyó ń dòdò ńbẹ́ ń tà ti ń dáná àfàìmọ̀kẹ́ ẹ mọ̀sùn gbogbo lé ẹ̀yìn elépo. ìyá dúníyà akọ́lùmínà kọ́lìlì. bẹ́ẹ̀ bá ń lọ àfa yàyà ẹ̀wọ̀n lọ ẹ odidi fámìlì àwòsí kan ilé ni bàbá tí ń dín iṣu àtàkàrà ń lọ́wọ́ ọ̀tún ẹ̀yin elépo ọmọ ọlọ́rin ọlọ́mọdé ẹ̀sùn lọ́rin ná. ìyá dúníyà àkọlù mi náà lọkọ̀ líìlì. bẹ́ẹ̀ bá ń lọ ọ̀tá mẹ́rin ẹ̀ wò lè po ni family house àwọn kan ìyá ọlọ́jọ́jọ́ ńbẹ lọ́wọ́ ọ̀tún bí lépo elépo ọmọ ọlọ́rin ọlọ́mọdé ẹ̀sùn lọ́rin ná elépo ra lépo ẹ̀yẹ elépo lọ́rin ọlọ́mọdé ẹ̀dáná sùn lọ́rin yányán. ìyá dúníà àkọlù mi náà lọkọ̀ líìlì. gbogbo bíkíbi gbogbo stéètì normal price iléepo ìlọrin nìkan ni wà ń fi ibi tí ẹ̀rìn lọ ẹ máa wọlé epo ah, níta bàbá ṣe àmọ́ sọ ni. Ah, you see a sermon my dear brother a sermon must be a current affairs ntọ́ ntí ń bá ń lọ lèyàn fi ṣe wá sí ẹ̀rìn lọ gbogbo olóòpó normal price ni èdè Àbújá Ìlọrin nìkan wọ́n wá ń ṣe mítìnì sáà wá lówó lọ́rin ni ilé iṣẹ́ bẹ́ẹ̀ lónìí bẹ́ẹ̀ lọ́rin ká mú wáyà àti ká rọ́bà àti kinní To tuwili ọlọ́njọ́ dáa fún holy ghost fire fire is enemy. ami. tọrọ ọmọ dáadáa ni èèyàn dáadáa ni nfa àwọn afáàlẹ̀ ràn léyà tuyili kristẹni kèésì fi ràn yàn tuyili ràn yàn mọ́ká n sì ń fún àwọn èèyàn ní education tó dáa tí ń sanwó ẹ̀ kristẹni ní bá. wíyà dúníyà akọ́lùmínà ló kọ́ lílì wàá ṣìkùrà àzàlùmínà zálìlì. ẹ̀ẹ́dẹ̀ ẹ̀yẹ́ ẹ̀kọ́ ọmọ ìlọrin ẹ bẹ̀rù ọlọ́run ìlọrin nílùú ìfọ̀kànbalẹ̀ kí ló dé tẹ̀ ta normal price fún wa mọ́. àwa lọ tó àwa lọ tó ní NNPC àwa kún bẹ̀ bámu àtúwọ̀n nara wọn bẹ̀ àwọn wá pé ebi ẹ̀kọ́ náà tún nù wọ́n ta normal price bí a bá sì rí i pé wọ́n ti ní wọ́n bọ̀ wá wo àwọn wò wọ́n sì fóònù ara wọn wọ́n wá ti àlékò njọ tí wọ́n ń ta náà kí lẹ ṣe à ń bí yín àwọn sàwọ́dí ànádà ń lọrin àwọn sàwọ́dí ànádà bá a ti ṣépèlé wọn á ṣépèlé yìí tẹ̀ ta normal price náà tọ́lẹ̀ ń bá bọ̀ díẹ̀ díẹ̀ bá a bá ti ń ké báyìí bí lọ́wọ́ yín bá ti ń ké àdánwò fẹ́ ṣe nǹkan òun ni. ẹ jíṣẹ́ wa báwọn ẹ jíṣẹ́ wa báwọn àwọn elépo èyí ṣe normal price gbogbo olú wọn ti ń ta <laughs> ìlọbẹ̀ o. ìyá dúníyà. من القليل وعاشقها أذل من الذليل àádọ́dọ̀ bàbá wa bá lọ rí a lọ ju àwọn elépo sùn. insha ẹ kóòtù mi àní buhari ló wí bẹ́ẹ̀ yẹn sanwó ni mi bá rí epo ẹnìkan ò lè sá kọ́kán sí mi n ò sì pé lépo kan á yẹ sí àmọ́ nù mi èmi ṣe é dẹ́kun tó pé pé àwọn dáhùn mo pè ọ́ tẹ́lẹ̀ kí ló fún àtẹ̀ tẹ́lẹ̀ ìbọn pọ̀ ọ̀ráyè náà ni ńgbà náà lọ́pọ̀ lọ Saudi ọlọ́run múra tọ́lọ́hún ò ní gbà ẹ̀ tọ́jú ilé ń lọ Saudi àfẹ́ fẹjọ́ ẹ̀yìn elépo lọ́rin á yín sun ọba lọ́rin ńgbà bá ti ń ké ní sídà lọ́dọ̀ ọba lọ́rin wọ́n sàánú wa. ìyá dúníyà akọ́lù mi náà kọ̀lí ìlì wàá ṣìkùwà àzàlùmínà zálìlì bàbá Yahya Ramadan ní ẹjẹ́ àṣàdúrà káfá ìyá yìí ẹlẹ́sìn ọlọ́run ni. ó tó gẹ̀. bí ibà ṣe pẹ́yìn tẹ gbé alájà Rihana jáde. tó fọ. wọ́n bẹ̀ bí tí wọ́n mọ̀ ṣe tẹ̀síwá ní sàbí kan mọ̀ ké Kùránì wọ́n sàmọ̀ sí kìnìkan. ẹ̀rí mọ́tò wá jòkó wọn bí ìgbà kọ́dà ìní wọn láti wọ̀ọ́rá èsì nílé báwọn. <laughs> ẹjẹ́ á pè wọ́n ká fún wọn ní àwọ́dù wọn.